وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين لهم إحسان إلى يوم الدين وبعد فاتقوا الله عباد الله واعلموا أنكم إليه ترجعون ثم أما بعد فاعلم عباد الله أنه قد استقبلنا شهرا عزيزا كريما علينا من الأشهر الحرم ألا وهو شهر ذو القعدة والأشهر العلم كما لا يخفى على آل منا أربعة وهي ذو القعدة وذو والمحرم ورجب فقد ذكرها الله تعالى مجملة في قولي أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله إن أشهر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض يا أربعة أرض ذلك الدين القيم فلا تظلموا إلا أنفسكم فقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وبين وبين رسول الله صلى الله عليه وسلم تمثيلا في أية ولا فقال ألا إن الزمان قد استدار كأيهن يوم خلق الله السماوات والأرض السنة إن أثر شهرا منها أربعة من أربعة أشهر ثلاثة متوليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمالا وشعبان أخرجه البخاري فاعلموا عباد الله أن هذه الأشهر الحرم مكانة عظيمة عند الله فيهلك بها بها الإنسان والزرق والظلم والتهاق الظلمات كلها لذلك تضاعف بها الحسنات كما تضاعف بها السيئات فقد قص الله تعالى بهذه الاشهر الحرم بالذكر ونهى عن الظلم بها تشريفا له وان كان من وان كان منهي عنه في كل زمان قال الإمام قتادة رحمه الله تعالى إن الله اصطفى صفايا من خلقي اصطفى من الملائكة رسلا ومن الناس رسلا واصطفى من كلامه ذكرا واصطفى من الأرض المساجد واصطفى من الشهور رمضان والأشهر الغرب واصطفى من الأيام يوم الجمعة واصطفى من الليالي ليلة القدر فأدموا ما أدم الله فإنه تعظم الأمور بما أعظمه الله عند آل الباب وآل الأمر أبي قلوبا أبي وطا pọlọlọpẹkù ẹni ẹ̀kọ́ ẹni ìwé ẹ̀yìn tí a bẹ̀rẹ̀ ojúbà wa tìbí náà pẹ̀lú àwọn orúkọ ọlọ́wọ́ ọba náà àwọn tó kọ́ ọlọ́wọ́ ọba yìí bákan náà yìí àmà ní alágbára àmà kúrò nìkan náà lọ́ba ló ń wa àmà kúrò lọ́yẹ ká máa sábọ̀ nígbà tá a bá wà nínú ìdòwò kan sí méjì kò lẹ́tọ̀ọ́ ká gbọ́dọ̀ kan mí lọ bákan náà nípa tó lọ́ba ti dòwò ìdòwò wa tá a bá wà nígbà dẹ̀kẹ̀ òun náà lọ́yẹ ká máa fọ pẹ́pù òun náà lọ́yẹ ká máa fi ìrùn òun náà lọ́yẹ ká máa fò wúrú. àwọn wá a, ọlọ́wọ́n báyìí lórí àwọn e ẹ̀ eléyìí tí ò lóka eléyìí si wa. tí ọpẹ́ ti jíjẹ mú mu la fẹ́ máa dání àbí ọpẹ́ tàlàáfíà lílọ bíbọ̀ àbí ọpẹ́ pàlẹ́ sọ̀rọ̀ ń kọ́ wa ẹlòmíì lati lásìkò láwọ̀ yìí. tí bá béèrè yìí pé níjọ́ wo ni wọ́n tẹ̀sí báyìí sọ̀rọ̀ dáadáa wọ́n lè ní à ah, wọ́n ti wọ́n bá wa sọ̀rọ̀ bí ẹ̀ léèrè wọ́n sọ̀rọ̀ wọ́n yàtọ̀ bí ẹ̀ léèrè láti fi oṣù mẹ́fà tí wọ́n ti lè sọ̀rọ̀ náà ṣùgbọ́n wọ́n bá wa sọ̀rọ̀ bí ẹ̀ léèrè tẹ́lá níbo ni mo ní ẹ wọ́n bá lè sọ pé láìlà wọ́n àti lè pe yín láìlà ọ̀jà lẹ́wọ̀ abẹ́rẹ́ ìgbà eléyìí mo ra sọ yẹn fẹsẹ̀ sàkírẹ́tì o ẹlòmí ìfẹ́ tó ti ṣàyè bẹ́ẹ̀ kódà fún mẹ́nìkan lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́ rẹ̀ ti balance ti ṣe yìí ẹni tí wà lórí sáǹsọ yìí ṣe yìí ní ti tọ́dún kan bọ̀ dé báyìí ọ̀rọ̀ yẹn ò ti balance ti ṣe tí bá bẹ̀rẹ̀ pé bó lóra tó sàǹsì rẹ̀ ti wọ́n ti díẹ̀ díẹ̀ ọwọ́ kan ò ti ṣiṣẹ́ dáadáa mẹ́tẹ̀ẹ́ kò ti ṣiṣẹ́ dáadáa mẹ́tẹ̀ẹ́ ẹni tó rí owó náà ti tààrà ni tó owó náà lórí ẹ̀ ni báyìí pẹ́ nìkan tí òun ló náà ní tó ká àmọ́ bí ọba ti wú. abẹ́lẹ̀ tàbí tí wọ́n tó lẹ pé tọ́jẹ̀ kan kò ní ìbí ọ̀wá pẹ́ ọ̀ńtọ́ ọ̀ńtọ́ ọ̀fẹ́ pé kan òun ti dé iṣẹ́ agbára ló ti ṣe lóòótọ́ ṣùgbọ́n ogún ṣe náà ó ti láwọn ọjọ́ kejì ó ti ṣe lẹ̀ àti gbọ́gbọ́lọ́ àwọn àti òṣìṣẹ́ agbára tó ń ṣe yìí wọ́n lálàbí àtòrí iṣẹ́ agbára tí wọ́n ń ṣe yẹn àwọn ò lè ṣe é wọ́n wọ́n jẹ sọ́dà jù àti t'ọ àwọn ti jẹun ṣe dáadáa ní kẹ̀yà ya lọ sátìpẹ́ máa dúpẹ́ ẹlòmíì jẹ tọ́jà ìgbọ́dọ̀ wọ̀ láì kọ̀ lálàbí àgbòjì o tí wọ́n bá bọ́ọ̀lù ẹ̀wọ̀n ní sọ́ọ̀fà kànga tó fẹ́ jọ tọ́ bọ́ọ̀lù kànga ní sọ́ọ̀fà kànga kó lójú ó sọ̀ra yọ oògùn wọn bí wọn bí wọ̀tà ní mu òun wọ̀tà yẹn náà ọmọ yòówù tó ń tó fún ọ̀dọ́ lọ́kàdíà. Èmi kò wá ti di òòlù lẹ́nu. Láàárín ọ̀sẹ̀ kásẹ́ẹ̀dì àlùfíà ló kásá mọ́ wò. Yóò lọ wọ̀ lọ́lọ́ máa yọ owó ògùn ẹlòmíì lọ́sẹ̀. Kátó wá sọ owó ògùn sílò lóṣù káwá tó sọ ìdí lò lọ́dún. Wọ́n á ní oṣù pẹ́ mọ́ lọ́wọ́ ọlọ́run òkú ni wọ́n fi òkú bẹ́ẹ̀. Ṣé kò tó ń kó ìdíbò ìdíbò ìdíbò ìdíbò mọ́tò lálá? Pé kò sí ọba ń tàn sẹ́yìn náà ní túbọ̀ bọ́lọ̀ tó bá túbọ̀ tó bá wà kẹ́kọ̀ọ́ náà kọ́ kọ́mọ́ṣà láyé ọlọ́run yẹn kẹ́kọ̀ọ́ láti kọ́mọ́ṣà láyé láti kọ́ àlìjẹ́nà láti kọ́ àlìjẹ́nà mẹ́tẹ́ ká àlìjẹ́nà ọba jẹ́ ẹlẹ́ ìlú pàtàkì abẹ́rẹ́ ọba àlejòọ́lá ọlọ́run kù dáadáa mẹ́tẹ́ káwá lóru dáadáa lù láyé ká àlìjẹ́nà wọ́n sì má bàjẹ́ àwọn tí gbọ́ fún ọlọ́wọ́ báyìí o ọba tó lẹ́tọ̀ọ́ sí ká máa dúpẹ́ fún nígbà dẹ̀ra nígbà nígbà gbòòrò nígbà nira nígbà rọrùn àwọn tó kọ́kọ́ lọ́wọ́ báyìí lórí àwọn àkókò táwa ń lò lọ́wọ́ àmọ́ lóhùn nìka o àmọ́ lọ́lọ́hùn kó lọ́ba wa lánàá òun náà lọ́ba wa léde mọ́tò la òun kó lọ́lọ́hùn fún wa o. bákan náà la màmá dájú làjẹ́ ìrúpa nàbí wa Muhammad ẹ̀rọ ọlọ́run ní jẹ́sí tó wọn ọlọ́run kéṣe pákéjì ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run sì ní ti pẹ̀lú. ìkẹ́ ìkẹ́kọ̀ọ́ máa bá nẹ́bì kó máa bá aṣọ ábà ẹ̀ kó máa bá gbogbo aṣọ dáadáa tẹ̀lé lánàá rẹ̀ náà. ẹ̀ ìjà bẹ́ẹ̀ lọ́wọ́ ọba lọ́wọ́ káàdì kọ̀ọ̀kan o. ó kálukú àwọn ọlọ́run òkùnkùn ní kòkòrò ní wọ́n manuel o. gbangbala ní o gbangba láti làwọn òbí dájọ́ o. níta rí pẹ̀lú ara wa iná láti dájọ́ o. èyí tó ń ṣe kọ́kọ̀tà nìkan ò ní ọmọ àwọn ọ̀mọ́ o. ṣùgbọ́n ọlọ́run ọba ni ó ṣèdájọ́ rẹ̀ o. ọlọ́run ọba yìí ló ṣèdájọ́ ẹnì kọ̀ọ̀kan wá. ọlọ́run ọba tí wàá ń ṣèdájọ́ èmi tí ó ń ṣèdájọ́ ọ̀wọ́ òun ló ní ká bá wa èmi tí ń sọ̀rọ̀ náà lè parapamọ́ fún yín o ṣùgbọ́n fọlọ́ bí wọ́n ti fún ọlọ́run bá rẹ ọlọ́run a lè fún ká bákan náà gẹ̀ náà ọlọ́run wá sọ ìwé ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ẹ̀. orúkọ tá a ní ọbẹ̀ lórí tó ń gbọ́ ọ̀padà bọ̀ láti wá gba ìgbà. ìwà tí ti ní kọ́ ọbẹ̀ wọn náà tó lé èdè tọ́lọ̀ bẹ tó ọdún tó wọlé. kí ọbẹ̀ tọ́lọ̀ wá sí dájọ́ ni ọwọ́ abẹ́ ni ọlọ́ni ẹ̀bùn náà lẹ̀ kọ́ máa ká máa wúrú kọ́ máa bí ọ kẹ́kẹ́ wọn ló dé ní tí wọn náà ronú díẹ̀ àníjá òkùnkùn olóko lórí lọ́wọ́ mọ́nú kó sáré kó ronú ẹ̀ kátà parada alórí ọ̀bẹ́ àmìlò ní àmìlọ́lẹ̀ òun sì máa ń lọ́bi títí wọ́ kó sáré kó wa kájú wá ní àwọn ẹ̀dá ìdòdó ọ̀dà wọn lẹ́kọ̀ọ́ tó fún aláwọ̀ ayé tó sílẹ̀ tó ti lọ́ọ́ lọ́ọ́ tàbí fún ẹ̀dá abẹ́rẹ́ ọ̀bá tó wọ́n bàbá tó ti wọ́n sábà kù ẹ̀yà ló ti ọlọ́run ẹlọ́mọ yìí pé àmọ́ tí ń pàdé oṣù kan nínú àwọn oṣù tó tóbi lọ́lá tó lápàlẹ́ tọ́lọ̀ ń kọ́lá fún un nínú àwọn oṣù tá a mọ̀ sí oṣù ọ̀wọ̀ eléyìí ti di oṣù ìdọ̀rọ̀ eléyìí tàbí wà lọ lẹ́yìn ṣàwárì a ti àmọ́ sọ pé a ti kàwẹ̀ tẹ́lẹ̀sì oṣù dé oṣù kànìyàn o tó túmọ̀ sí pé ọdún iléyà náà ó tún oṣù kan àtọjọ́ péréte ọjọ́ òun lọ kò gbó bá kò gbó bá tẹ́lẹ̀ lẹ́yìn tó tún ara ti kó òun fẹ́ fẹ́ẹ́ dé ọjọ́ tí ò gbó bá tó òun fẹ́ fẹ́ fẹ́ẹ́ dé nínú ẹ̀ kí ló ń gbọ́dọ̀ òun ṣe kí ló ń ṣe síwájú ọlọ́run sínú rẹ̀ tó kó òun fẹ́ẹ́ dé pé dẹrẹ ti di òní ni ọbẹ dáná mẹ́ta mẹ́ta jọ ẹtù wá tó ẹtù òkú ẹtù síra nù wà nàlá tẹ́lẹ̀ òní ká tó kú sínú pẹpẹ òní kò darí rẹ ọjọ́ tí òkú pàtàkì lọ jama adigun wọn ló ń sáfẹ ní olùwádà eléyìí náà jẹ pẹ̀lú àwọn ọdún ọwọ́ eléyìí oṣù ọwọ́ náà jẹ mẹ́rin tí ń ṣe sọ̀lẹ̀kọ́ádà sọ̀lẹ̀híjà sọ̀lẹ̀kọ́ádà ń jẹ́ oṣù kọkànlá nínú ìta ọ̀tún àwọn olùkọ́lùwé sọ̀lẹ̀híjà ti jẹ́ oṣù kékeré muhammadu ti ń jẹ́ oṣù àkọ́kọ́ bẹ́ẹ̀ náà ni lọ́jà èdè tí òun jẹ́ oṣù ẹlẹ́ẹ̀kejì abẹ́ẹ̀kọ́ òun lè ta sọ̀rọ̀ ìwọ́n náà wà lórí ọlá sọ lórí nínú àlùkò náà nínú túwàtù káwùlà ọlọ́ọ̀bà àlejòlá ní ẹlọ́mà yìí pé òǹkà oṣù lọ́dọ̀ wọn ọlọ́wọ́n ọba méjìlá náà ni. oṣù ti jẹ́ méjìlá yìí nínú àkọọ́lẹ̀ wọn ọlọ́run ti pẹ́tipẹ́ láti jọ́ tó ń dá sánmà àti ilẹ̀ ni ẹ̀wù ká inú ìlànà wa sọ fúnra wa sẹ́ni kọ́kọ́ wa lọ òkú yóò wá wò pé ẹ̀ kẹ́ni kẹ́lẹ́ tu lẹ́ẹ̀pá lu oṣù kíláwọ̀ lẹ́ẹ̀pá lu tó tún ìjìra ní sàtàlárì fún ọ ní tí wọ́n bá tó gbálà ń gba sálárì eléwọ̀n náà gbogbo tí gbogbo àlà ń gba sálárì gbogbo akọ́là ń gba sálárì sálárì lẹ́sí sálárì ẹlòmí bá dúró ọyọ́ lọ́jà rẹ̀ ní ẹlòmí ó sì lóko rẹ̀ ẹlòmí ó sì tó ti sẹ́ rẹ̀ náà ní ẹlòmí ó sì lọ náà ní àbí sálárì lòun wá bá dúró sálárì kọ̀ gbogbo àrẹ̀ká dúró sí sálárì yìí àti pé lè ta abẹ́ fún bẹ̀ ní wípé kí ti bá sọ pé ìfún wọn kà yẹ àsọ pé wọ́n ti kà á náà ṣùgbọ́n wọ́n tó jẹ́ mùsùlùmí tá à ń sọ fún ọ ní wípé kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kan kọ́nà mọ̀ pàtàkì oṣù tó jẹ́ oṣù Islam ilé tá à ń sọ fúnra wa nìyẹn kò ní ta kánú ipò rẹ̀ nínú Islam nínú ipò rẹ̀ láti fún wa ní Islam rẹ̀ ní ìgbókòrè làwọn mẹ́wọ̀. tábìlẹ̀ tó fi kánú Islam rẹ̀ kánúmọ̀ tó ń yàwọn látójú rẹ̀. àtiwà nílé báyìí òtún bá kẹ́lú gbogbo lé àgbẹ̀kẹ́nu láwọn sẹ́sítẹ́sẹ̀ fún wọn náà wọ́n dàgbé lójú. ìkẹtàlẹ́ wọ́n ká zè abẹ́rẹ́ wọ́n ká zè ó dẹ̀ pé wọ́n ti wọ́n ká Bòdútà wọn náà wà bẹ́ẹ̀ àwọn òṣìṣẹ́ káwọn ẹni. gbogbo ara ló ṣe lánàá. Sí fún àlọ́ gbogbo kí ló kó máa nínú ọ̀rọ̀ ẹ̀sìn láàtọ̀ yìí pé tọ́ba ti ọjọ́ báyìí nínú oṣù lé tọ́ba ti ìjà báyìí ládá báyìí ládá nílò wà tọ́ba ti ìjà báyìí nínú January ládá tó ń pàdé léyìí tọ́ba ti ìjà báyìí nínú December ládá tó ń pàdé léyìí kò sí ṣùgbọ́n tá a bá ń sọ fúnra pé nínú Ramadan tọ́ba ti ìjà báyìí àdébìnrin ládá báyìí ló wà fún wọ́tọ̀ bá yìí ṣe náfílà lórí nínú rọ̀bọ̀dọ́n anábìlẹ̀ ọba àdìgbọ́lá borí yìí ọ́ owó tùkà nìyẹn anábìlẹ̀ tọ́wọ́ gba ọjọ́ kẹsàn-án ti di ọjọ́ àràbá nínú oṣù méjìlá ẹ̀sẹ̀ ọdún méjì ni ó borí sẹ́ni tí ọ̀wá máa dákun gbogbo olùkẹ́lẹ́ olùdílé lọ́pọ̀ tó ti tàǹtò ẹni tí ọ̀ma oṣù kejìlá tí wọ́n sọ yìí báwo ló ti fẹ́ lọ́pọ̀ tó ti tàǹtò yìí láti sọ fún wa yìí pé àníwọ̀ mùsùlùmí tí wọ́n máa sọ pé oṣù tó bá tiẹ̀ wọ́n náà máa béèrè ẹ̀dàkùn àbá oṣù tèlú láwà yìí torí wọ́n ti sọ wọ́n ti sọ níwájú pé ọjọ́ kan bẹ́ẹ̀ ọjọ́ kéde èdè òní àbá àti wàá tó sáà tí wọ́n bá béèrè kí ni déètì méèta wà léde bẹ́ẹ̀ ká lọ pé ninety percent wà léde sọ pé ti déètì ní gẹ́gẹ́ ninety percent wà léde sọ ṣùgbọ́n ẹja béèrè pé kí ni déètì kí ni tí ẹ ló fi táwà yìí tí ìbáyé fún mi tó kọ́ sọ sáájú pé kí ló kọ́ fi táwà yìí náà lórí mọ̀ bèlè ká tó wá mà sọ yìí pé kí lọ tọ́kì ìlú ni nínú ẹ̀ tó ti ṣe ká mọ̀ mà torí àwọn àǹfààní ilé ìtòkùnú ẹ̀ tó yẹ ká mà nínú fìlàmù wa ọlọ́run bá àlejò láti sọ fún wa kalẹ̀ nígbà wa kan yóò sọ fún wa ẹgbẹ́ méjì lálójú ọlọ́run ní láti sọ fún òsì dá sábà àdílẹ̀ lójú ní jẹ́ méjìlá o méjìlá ló ti dé láti gbà náà kìlì pa àwọn àkàrà lọ ló láàmú wọn kọpí ìsìláàmù ní ìsìláàmù ní kọpí yẹn o láàmú wọn sọ fún wa pé èsì pé màá ti wá wé kẹkẹ mọ́tì ìsìláàmù wé kẹkẹ o ẹ àwọn mùsùlùmí náà ó yẹ ká máa ṣe báyìí ṣe ti ta ni débi kan náà là ń lọ láì lọ sí àwọn ọkùnrin ìta lọ ọ̀tọ̀tọ̀ ní ẹni láti jẹ́ lẹ́pẹ̀rẹ̀ ti lọ́nu náà á ti wá kọ́ta àti lọ́nu náà ẹni tí láti jẹ́ náà ọ̀rìn bí ẹ yàtọ̀ sẹ́ni ti lọ́nu náà ìwà ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní wẹ̀ káàlù òsì máa ti báyìí ó ẹ lè kọ́sì ẹ̀jì kankan kí ní bò lẹ́sì ní ti ní ti ní òun ṣe òtítọ́ kó dèmi ní sọ̀rọ̀ náà tẹ̀sí púpọ̀ dèmi náà lè mọ̀ tán ṣùgbọ́n ká sọ yí pé níta sọ yẹ o ìdáàbò sọ̀rọ̀ lórí ẹ̀ òkú wọ́lù mọ́ wọ́lù yàyà má kò sí ìjẹ́kẹta mọ́ ẹgbẹ́kẹta máa kọ́ sí àwọn akẹ́kẹ́ àwọn ti báyìí lọ́rọ́ o wọ́n máa kọ́ sí ìdáàbò yẹn ìdáàbò yẹn ti fi lè ìdáàbò yẹn ti fi kọ́ sí yẹn onídìí ọlọ́wọ́ bá tọ́lá ní òun ṣe é ní méjìlá mẹ́rin wá wà nú ẹ̀ oṣù ọ̀wọ́ ni oṣù ọ̀wọ̀ ní mẹ́rẹ̀ẹ̀rin tó ń sọ yìí ó tún fún ẹ ní àpáyé ọ̀wọ̀ lọ́tọ̀ ẹ má sábòkú fún ayé àwọn àkókò náà o. báwọn mùsùlùmí fún oṣù náà bá ti wá lọ àwọn mùsùlùmí tó tẹ̀jọ́ ń jagun àsìkò bá náà lọ́sù mẹ́rẹ̀ẹ̀rin ẹ̀dá wo kùtù ẹ̀rọ bá wọn jagun. bẹ́ẹ̀ bá ti wá oṣù mẹ́rẹ̀ẹ̀rin bá ti wá lọ bá ẹ̀ bá wọn jagun báwọn náà ti bá ayé jagun. bí wọ́n ti lérò káwọn pa yí bẹ́ẹ̀ eléyìí ń sọ yìí nípa àwọn ọlọ́run sọ̀rọ̀ ogun àwọn tó ti wáyé ni o èdè pé ìta àwọn àbúrò àgbà mọ́mọ́ òsì náà ti ní ẹ bá àwọn èèyàn jà rárá o à ń sọ ìtàn láti fi wá fún ìṣẹ̀lẹ̀ nígbà náà ni o. kò sẹ́ni rẹ̀ gbà á ẹnu ẹnu ẹ̀ gbà á tó lè sọ pé ogun yá báyìí òun náà lè wá nàìjíríà tó jẹ́ òṣèlú gbogbo ìtawọn èèyàn ń ṣe wọ́n ń gba àràdà wọ́n ń ṣe o àwọn táwọn aládẹ fúnra wọn bẹ́ẹ̀ àtọ́ fẹ́ jalè àbáwọn tí wọ́n ní àwọn èèwọ̀n ọ̀jẹ̀tì kan táwọn fẹ́ àti látọ̀dọ̀ ara wọn fúnra wọn òun wàhálà tẹ yìí o pẹ̀lú ìsìláàmù lọ́rọ̀ wọn níyì o ìsìláàmù kọ́pá bọ́tẹ̀ níbi tí kẹ́ wàhálà níbi ìdábì sínú ẹlẹ́nu ìsìláàmù máa pèpè sí ìfọ̀kànbalẹ̀ ìrọ̀rùn ìdí ayé gbádùn àlàáfíà òun lè láwùn ọmọ náà tó parí tọ́lọ̀ bá lóun wà pẹ̀lú ẹni gan òun ọlọ́wọ́n mọ̀ wà pẹ̀lú tọ̀ tí ọjọ́ ọlọ́ọ̀bá àdìgbò lápẹ́ ilé ìlú ní tó oṣù mẹ́rin kan bẹ́ẹ̀ ọjọ́ oṣù owó ṣùgbọ́n àtàwá ló já mọ̀ ẹ́ láti wọ́n sọ fún wa pé ọ̀ọ̀dẹ̀ dúró ti bá oníorí kùránì nìkan ló dúró lórí oníkan tó wà ti nínú àlù kùránì ò lè gbọ́ ò lè gbà á láti wọ́n sọ fún àwọn akẹ́kẹ́ bí lóṣù rọ̀mọ́tàn tá a lò kọjá yìí àwọn ọ̀tá máa sọ pé gáníyá fífi làwọn nípa àwẹ̀ báwọn bá rí bó ọjọ́ fúnra wọn báyìí àwọn ò ní gbà torí pé kùránì ló sọ nínú ajẹ́ pé ojú mú àrọ́mù ojú lòlùpáàdà lòlẹ̀ níjà bí rọ́jà bùtà náà ti sọ ajẹ́ kò lè sàún náà ní ọ torí kò lè rúbì sánà àlùkùrá tó ti tọ́nà mẹ́ta tọ́nà ọba àlejò láti dá àwọn àwọn òṣùmẹ́rẹ̀ rìn yìí bí ẹ̀rọ nípa àlejò ló sàlàyé ìbọn tí àwọn òṣùmẹ́rẹ̀ rìn yìí ànẹ́bì lọ

ọwọ́ adá akọ rẹ̀ fún wa olóhùn náà ìdùnnú wáádà eré ìta ìdòwò bẹ́ẹ̀. bákan náà tó lè níjà eré ìjó tẹ̀lé tó ẹkú láti sọ fún léyà ní ọjọ́ kẹwàá ẹ̀ kọ́nà gbórúkọ bá wa láyà tàlàbíà. bákan náà bẹ́ẹ̀ àti muhammed eré ìjó tó ń balá kọ́kọ́ nínú ọ̀gá oṣù àwa mùsùlùmí bẹ́ẹ̀ náà ní rọ́jà eré ìjó ṣe oṣù kéje pàtàkì ẹgbẹ́ wọn sàlàyé ẹ̀fọn náà nígbà àtàkọ̀ pé wọ́n já burú lọ àwọn amalẹ̀ kéwú lásàbà níbi ẹ̀yìn wọn èyí ṣe tá níbi tàbí ẹ̀fọn náà mú lọ wọ́n ni wọ́n báwọn bá fẹ́ sàlàyé wọ́n já burú lọ yìí táwọn bá fẹ́ aṣọ yìí pé tó wà láàrin ṣàbáàlì àti ṣàwáàlì àlejò wa sàlàyé rẹ̀ pé rọ́jàbù tí wọ́n lọ́rù náà ń sọ sí wọn táwọn ti ṣe mistake òun ni rọ́jàbù ilé táwọn gọ́ọ̀mẹ́ntì ló wà láàrin oṣù táǹpẹ̀ ní jùmọ́dàlù àhír àti ṣàbán ó ní wọ́n ti fẹ́ rọ́jàbù láàrin lẹ́yìn rọ́jàbù báyìí ṣàbán lọ́tẹ̀ ní ìta ní sọ́kùn bá wà lẹ́wọ̀n sọ́là tó sàlàyé wájú wájú kàmí níbi ìgbòlùbára ìgbòlùjà àti àlùmọ́bọ̀ ṣùgbọ́n àdúgbò rọ́jà òun ti nà sí wọn lórí ìfọ́lẹ́ kéèké àdúgbò ìgbòlùbára òfurufúlá ìgbòlùjà òfurufúlá wàhálà òfurufú nílẹ̀ ìtàwọn tẹ̀lé làwọn. ọwọ́ àlọ́ ni owó ìtọ́jẹ́lẹ̀ kéèké lọ́hùn lọ́hùn tọ́wọ́ wá rí ẹ̀jẹ̀ mọ́ mùsùlùmí ẹjẹ́ àlọ́ mọ̀ yí pé àwọn olùdáàbọ̀ yìí ipò ńlá ni wọ́n ní nínú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run wọ́n lápẹ̀lẹ́ nínú àwọn àpọ́nlé wọn ni wípé ọlá kọ́dà bí ìjagun ọ̀nà ẹ̀sìn bó ṣe lọ́lá tó bó ṣe lágbára tó bó ṣe lẹ́sàn ńlá tó ọlọ́ọ̀bà àlejò ọlá ní dáadáa jíjà tó gbà náà bákan náà ó tún wá ń àwọn kankan ó gbogbo tí ń jẹ́ àbòsí pátá ó gbọ́dọ̀ náà gbogbo àwọn mẹ́tẹ̀ẹ́bẹ̀ mẹ́tẹ̀ẹ́bẹ̀ tọ́lọ́ lẹ́ẹ̀kọ́lọ́ dé díẹ̀ ẹ̀jẹ̀nà sí ní oṣù náà o gbogbo àwọn ìwà ẹ̀sẹ̀ pátá ẹ̀jẹ̀nà sí o wọ́n ti torí ẹ̀ ló bá lóbi kẹ́sí wípé gbogbo àwọn ṣẹ́ wo lóore tí yàrá wa ń ṣe wo lù yín náà àdìgbèlè ládàlẹ́ yìí wọ́n gbà gẹ́gẹ́ bó ṣe tó tọ́ bá ta burú náà àdìgbèlè ẹ̀jẹ̀ náà ló wọ́n gbà nínú àwọn tó yẹ ká mà nílé yìí sọ́ra fẹ́fẹ́ kó túbọ̀ ju wo ti sọ́ra fún tẹ́lẹ̀ lọ nínú àwọn olùdáhùn yìí fún nínú sí olóore yíwò tí ń tẹ́lẹ̀ lọ nínú àwọn òṣìṣàwí wọ́n lọ́wọ́ bá lè ó sa àwọn oṣù mẹ́rẹ̀ nìyí lẹ́sà wípé wọ̀ sí àbòsí nínú ẹ̀ láti lè bá pọ́nlé fóṣù náà láti lè gbúlù náà torí pé tẹ́lẹ̀ náà àbòsí ọ̀lẹ́tọ̀ọ́nù àwọn oṣù náà tẹ́lẹ̀ ọlọ́wọ́ àwọn oṣù ọwọ́ dá pékẹ́nẹ́ bẹ̀rẹ̀ wọ́n sábò sínú àwọn òsì yìí o torí pékẹ́nẹ́ torí pé gbogbo yòókù máa ń kó olùkọ́lá fún wọn lọ́tọ̀ náà àbá àlìmọ́ ń kọ́ tààdà kọ́nà ọba àlìkọ́lá bá yọ́nú sí wọn wọ́n ní ọlọ́wọ́ ọba ọba àlìkọ́lá a máa sa àwọn àkálẹ́sà ó máa jẹ́ àyànfẹ́ rẹ̀ nínú àwọn ẹ̀dá ẹ̀ ẹ̀rí bá àwọn àláìkà ọ̀sà àwọn àkálẹ́sà òtútù àwọn tẹ́kàlẹ́ wọn lọ́wọ́ lọ́tọ̀ táwa ló ó fi tẹ́lẹ̀ lọ́wọ́ máa ń sáwà nẹ́bí ọlọ́run bẹ́ẹ̀ náà ni ma Mikael ó pín sẹ́yìn tó bọ́jẹ́ ti ayé pèlè òun lọ́wọ́ gbogbo tó kálukú ní máa ń fi ayé táàmì ọwọ́ tẹ̀ ló wà bẹ́ẹ̀ náà ni málákùnrin mọ́ gbogbo ìyókà ẹ̀mí ti fẹ́ láyé eléyìí tí ó wáyé èyí tó ti wá tó ti lọ àwọn ẹni tí ń tẹ̀mí lọ́wọ́ ẹni tí ó kúrò ní kó ìkápá ọwọ́ mẹ̀láíkà ilé ìlọ́wà ọlọ́wọ́ àtàwọn kan lẹ́tà gan wọn léwu bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà nínú àwọn nínú àwọn òṣìṣẹ́ rẹ̀ ọ̀tà àwọn kan náà lẹ́tà nínú àwọn èèyàn ọ̀tà ọ̀nyà àwọn kan kan máa yóò ṣiṣẹ́ nínú àwọn èèyàn látọ̀dá àdéhùn àwọn akọ̀sọ̀rọ̀ wọn wà ní wọ́sálà ó ti gbóyún gbogbo àwọn ọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́yà àwọn mọ́sálásí láàyò ó ní kó jẹ́ ilẹ̀ tó mọ́jú lórílẹ̀ kó jẹ́ kó náà lọ́dá gbogbo ilẹ̀ yókù ṣùgbọ́n ti mọ́sálásí láàyò tó mọ́jú lórílẹ̀ kódà ká lè mọ̀ láwọn àdúgbà bá bá ní ọba bí èsè mùsùlùmí bí sòrò bá dé ọmọ ìpọ́n ẹ̀kọ́ ọgbà mọ́sálásí lọ àwọn bá mi nílùú bòmí wọn a máa kódà wọn ń sọ wọ́n wà lóòjú òkú mọ́sálásí àwọn náà tún máa lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀ kéde mùsùlùmí o ọlọ́wọ́ bá ti ní ọba tó ẹ̀kọ́ mọ́ àwọn ọ̀gá tó ti síbẹ̀ àdúrà rẹ̀ ti lè gbà tòun ti dé èdè gbogbo abẹ́ẹ̀dìjà nígbà tóun náà ṣe kéde ọmọ pàtàkì àyè náà ọmọ pẹ́ lórílẹ̀ kò sáàyè kan tó ọmọ tó mọ́sálásí lórílẹ̀ ọlọ́ọ̀lọ́sà rẹ̀ sàbẹ̀ kéde torí báwa jẹ́ mùsùlùmí àyè tó mẹ́tù láyé lórílẹ̀ ọlọ́lá yìí wọ́n ti ń ṣe náà ń ṣe náà bẹ́ẹ̀ láti máa ń kìlọ̀ fúnra pé mọ́sálásí ẹsẹ̀ bí táàtì máa jó mọ́sálásí ẹsẹ̀ bí táàtì máa fẹ́ra lọ ààyè tó mẹ́ni ọlọ́wọ̀n bá làá máa ń sìn bẹ́ẹ̀ ọlọ́wọ̀n bá lọ́sọ alẹ́sà lórílẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run fa oṣù rọ̀mọ̀dọ́n àtàwọn oṣù mẹ́rẹ̀ ta kàyí náà ọ̀sà àwọn náà lẹ́sà tó táwọn náà jẹ́ ààyò lọ́tọ̀ nínú àwọn oṣù tí ó ń tó ń lẹ́yìn lábẹ́lẹ̀ bọ́tìrì náà ti jẹ́ ẹ̀sà lọ́tọ̀ láàrin àwọn oṣù tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn mi èyí náà wọ́n gbé àwọn ìtẹ́tọ́nà ọba àlejò tó ẹjá máa lé o ẹjá máa bu ìfún tọ́nà bá bu ìfún o àwọn oṣù bu ìfún ẹjá bu ìfún wọn torí tọ́wọ́ tó ìtọ́nà lé ọlẹ́tọ̀ọ́ gbogbo ẹni nǹkan bá yé gbogbo ńlá akáyì ẹ̀sìn tọ́lọ̀ bá pálẹ̀ yẹn náà gbọdọ̀ pálẹ̀ ní òkú èyí ti gbọdọ̀ búyí fún ọmọ ọmọ àríwá lápapọ̀ wọ́n gbogbo nàìjíríà wọ́n mẹ́lẹ̀ bá الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين وبعد فيقول الإمام القرطبي رحمه الله تعالى في قوله فلا تسلموا بهن أنفسكم أي فلا تسلموا بهن أنفسكم بارتكاب الذنوب لأن الله تعالى آدم إذا آدم شيئا من جهة واحدة صارت له حرمة واحدة صارت له حرمة واحدة وإذا أدمه من جهتين أو جهات صارت حرمته متعددة فتضعف به العقاب بالعمل السيء كما يضعف ثواب بالعمل الصالح فإن من أطاع الله تعالى في شهر الحرام في البلد الحرام ليس كغيره في طاعة الله تعالى من اختلاف الشهر والبلد كما قال تعالى في قوله عن النساء النبي صلى الله عليه وسلم يا نساء النبي ما ياتي من كل فائدة مبينة يضعف لها العذاب ضعفين وكان ذلك عند الله يسيرا وما واجبان وما واجبنا تجاه العبد الحر كالمسلمين ينبغي على المسلم تجاه هذه الأشهر أمور متعددة منها أن يؤدم هذه الأشهر المباركة بما فيها من شعائر لأنها اجتمعت فيها شعائر الإسلام كلها من صلاة وصيام وزكاة وأجر وغيره وتعظيم هذه شعائر من تقوى القلوب قال تعالى ذلك ومن يؤثم شعائر الله فإنها من تقوى القلوب والبقية في الخطوة القادمة إن شاء الله أقول ولو بعد ọlọ́run bá wa tó lè tó tọ́ bá ti fẹ́ kọ́ ọ máa ríran lọ́wọ́ ọlọ́run láti jẹ́ obìnrin. wọ́n tọ́ bá ti fẹ́ jẹ́ ọ̀tá ọlọ́run wọ́n náà jẹ́ ọ̀tá òkú. tọ́ bá ti fẹ́ láti wọ̀ máa dáadáa ìbẹ̀rù ọlọ́run bá ti wọ̀ ọlọ́run ti wá lẹ́nu tó kàtàkì tó dáadáa. àbá ìmáàmù kòròkọ́ mi kọ́nà ọba ẹni tí wọn. wọ́n sọ náà ọ̀rọ̀ ẹgbẹ́ ìtọ́nà ọba àlejò aláǹsọ fún wa ẹgbẹ́ ká mọ́ sábòdì lẹ́nu ara wa náà wọ́n fún yìí. wọ́n ní fún wa rẹ̀ náà nínú pé kájínà sí a rí i pé ọ̀rọ̀ yẹn náà wà fún ìtàn yẹn náà lábala rẹ̀ náà ti wá gbọ́lá fún ìtàn lábala méjì àdúgbò rẹ̀ lọ a ọ̀rọ̀ bẹ́ẹ̀ mú yẹn náà pọ̀ fún ló bá tó lọ ṣe aburú nínú àwọn ní ọ̀rọ̀ wà fún àpọ́nlé iyì tó rí náà ládàtọ̀ ọgbà náà tó wáre ládàtọ̀ ọgbà náà ti náà dùn náà jẹ́ o gẹ́gẹ́ náà ni téèyàn bá tó lọ ní kún ní ìtẹ̀lé tọ́lọ́wọ́ bá ní àwọn àkókò kan tó jẹ́ àsìkò tó ní ìlú tó tún kọ́ wá lọ ṣe umra ní maka lásìkò rọ̀mọ̀dọ́n ó rí wípé àsìkò tó lọ ṣe umra yẹn ládàá rẹ̀ àdébìsọ̀ ládàá rẹ̀ ló tó wá àdébìsọ̀ tó wá lọ ṣe umra nínú oṣù rọ̀mọ̀dọ́n ládàá rẹ̀ ṣe déédéé ẹni tó ṣe ájì ẹni kó fi hàn wáyé pé kíni láwọn àkókò kan ṣe olórí tàwa tó ṣe bẹ́ẹ̀ ládàá rẹ̀ tó pọ̀ ju àwọn àkókò mi lọ bẹ́ẹ̀ náà ni àrẹ́bí tó jẹ́ kámẹ̀ pé náà bí làtà bá ṣe ní mọ́sálásí Madina ó lọ́lá jù yìí tàà ṣe ní mọ́sálásí àdúgbò wa lọ ló bá lọ́lọ́ gẹ́gẹ́ pẹ́ tó bá máa ti ṣe ọlọ́run fún ọlọ́pọ̀túnítì ọlọ́sẹ̀ ń wọ́ra ọlọ́mọ́gà ọlọ́mọdínà òtẹ́ẹ̀lì lọ́wọ́ lọ́jọ́ kò sí ọkà rìnrìn lánà káàkiri ní kọ́lísìn ló ṣe káàkiri àwọn ọmọ sọ́ọ̀tì o tàà ní ó ṣòkò tí mọ́sálásí àdébí tó wá ní nábìlà tí yẹn bá tó wá ṣe ní mọ́sálásí ní kàábà òun tó lọ́lá ju ti màdínà lọ eléyìí fi hàn wáyé pé báwọn àsìkò ká ti lọ́lá làwọn àyè kan náà lọ́lá ṣùgbọ́n àwa gbọ́dọ̀ fún àyè tọ́lọ́wọ̀ bá kọlá fún lọ́tọ̀ àwọn gbọ́dọ̀ fún ọmọ ní ọlá o torílẹ̀ náà máa tẹ́lẹ̀ olóbi oríṣiríṣi tẹ́lómi náà àwọn sàárì àwọn kan tọ́jà kó wọn máa lọ fún ìgbẹ́ náà wọn tẹ́lẹ̀ ní níbi táwọn gbé ọlá báwọn bí a bá dé mọ́sálásí táwọn òdìbò oríkàlẹ̀ mọ́sálásí ọ̀hún wọ́n ti ní òkúta tí wọ́n máa fi sápò tí wọ́n ń pe òkúta náà ní òkúta kárúbálà àyèká ní jẹ́bẹ̀ wọ́n máa ní òkúta wọn lápò wọ́n bá bẹ́ẹ̀ borí kalẹ̀ orí òkúta wọn ló borí lé kò ní borí kalẹ̀ lẹ́tọ́ ẹ̀ torí kó rí pé lójú ọ̀tún ààyè yẹn lọ́lọ́lá jù àbí kó níyé pẹ̀kan lápò tí ó ti bùtákò tọ́wọ́ bẹ́ẹ̀ forí kanlẹ̀ ẹ̀kan rí ọkàrà tẹ́bí áńkì kanlẹ̀ ní orí ìyẹ̀bọ̀ ní forí kanlẹ̀ òpé táwọn sọ ìbẹ́nu fúlàmù táwọn èèyàn ti bẹ́ẹ̀ o èlé ìtọ́lọ̀ bá pánlé ní ká o ètò ti pé lórí tútúlẹ̀ náà o àwọn àyè tọ́lọ̀ ń pálé tá ànábì sọ fún wa káwa náà pánlé gbogbo àwọn nǹkan tọ́lọ̀ la lè ṣe bẹ́ẹ̀ tá ànábì la lè ṣe bẹ́ẹ̀ òun náà ní ká sì máa ṣe bẹ́ẹ̀ èdè bá lọ wá dáadáa mo ti lọ́tọ̀ o. màtí gẹ́gẹ́ bó ti jẹ́ bẹ́ẹ̀ náà ni ọlọ́ọ̀bà àdébọ́lá kálẹ̀ mọ̀ yìí pé bọ́lọ̀ bá sàn kankan lẹ́sà alábala bí kan àbáwọ̀ èèyàn kan lọ́tọ̀ bẹ́ẹ̀ náà láàmà rí i pé ẹ̀sán rẹ̀ ọmọ ọkọ̀ ìyá rẹ̀ náà ti lè pọ̀ ọlọ́run pa ànábì láti kó sọ báwọn ìyàwó rẹ̀ pé ìrà ànábì sọ báwọn ìyàwó rẹ̀ o pẹ́ni tó bá lọ ń wa ẹ̀sẹ̀ kánú wa àdìsò ilé ìyà ni tí wọ́n jẹ́ lórí àwọn ẹlòmí o Amẹ́ríkà bàbá fi lè fún àwọn kan ní ìyà ọgọ́rùn-ún tọ́mọ̀ ìfẹ́ ọgọ́rùn-ún méjì tí wọ́n mọ̀ jẹ́ òkú eléyìí fi hàn wáyé pé ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ torí pé kẹ́nẹ́ torí pé òun lọ́mọ mọ̀ lọ́sà lẹ́sà bẹ́ẹ̀ tó wá rí bẹ́ẹ̀ kí ló wá jẹ́ dandan bébè kí ló jẹ́ dandan náà bá ti máa àwọn oṣù wọ̀nyí kí ló ká máa ṣe bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ fún akásà àwọn nǹkan tó pọ̀ tẹ́sí sọ bá lè ṣe lákọ̀ọ́kọ́ nù nǹkan pẹ̀lú àwọn àpọ́nlé àwọn ìtọ́rọ̀ ọba àdéjọ lájọ kó parí sínú ẹ̀ nínú ẹ̀ ní ká máa ṣe náfìlà mẹ́ẹ̀ nínú ẹ̀ ní ká máa gbàwẹ́ mẹ́ẹ̀ nínú ẹ̀ ní ká tó lé fún ìsàkà yíyọ kódà ẹni tọ́lọ̀ bá fún lágbára á lè pa àwọn àsìkò yìí náà ní ìmúra ọ̀rọ̀ láti ti bẹ̀rẹ̀ ìmúra ọ̀rọ̀ nípa áì tọ́lọ̀ bá fún lágbára lọ láti láyé mọ́ wo bí mọ̀tọ̀ ilé ìbá ọ̀gá mọ̀tọ̀ ilé ìlànà ní àwọn ọjọ́ orúkọ ọrụ ọlọ́run ti wá pé ó ń kápítà ń gbátá ń sọ náà kọjá mẹ́rin ìdánú àwọn èèyàn wà bàbá tá ń sọ yìí ó ti ń dáwọ́ àti ó ti ń pẹ́ àtúnyàwó ẹ̀ òṣìṣẹ́ ìjọba ni ó ti ń dáwọ́ ẹ wá wo bí àti ti wọ́n tó lọ́dún tọ́lọ̀ yìí ọdún tọ́lọ̀ ó darí àì tó padà lò láyé lẹ́yìn ìgbà tó darí àjòkò ó tún lè yìnbọn fúnra ló tún gbóòdù náà lẹ́yìn tó darí àjòkò ó tún lọ sọ́jà láyé yàmá kó wá jẹ́ sí wípé owó àjì yẹn ti kó pamọ́ náà ní fóun tó fẹ́ kọ́lé ni àbí kó pamọ́ náà ní ni yàmá ni òun kó ní mà ṣùgbọ́n àjì tó ti lọ yẹ yàmá sálọ́ ni òun ló ní ládàá rẹ̀ wájú ọlọ́run ló ti kẹ́sí wípé àìfojú kéré sí olóore kan àìsí ìsèmọ̀ òbí rẹ̀ kọ́ ayé pé ayé ní wà pàtàkì lẹ́mí rẹ̀ láti lè mọ́sí tó tàbí ọmọ pé ló ń dáwà yìí àsìkò táà máa ń múra ẹgbẹ́ ájì náà ni láti lè òṣèlú padà káfà níyàn lẹ̀ káàánú ọmọ abẹ náà kọ́nà òun ti rọrùn fún wa wọ́n tó ti ní àti ìrèlé wọ́n náà máa tètè máa tètè kíkájú pàtàkì lẹ́mí tó táà torí pé nù ká pá àwọn nǹkan wọ̀nyí lé nínú pàǹpẹ́rù ọlọ́wọ̀n bá nínú bẹ̀rù ọlọ́wọ̀n bá ní ọlọ́wọ̀n bá ní wọ́n á ti lé ẹ̀múlẹ̀ yìí pé gbogbo ẹtí bá ti ń pa àwọn nǹkan jẹ́ sí wẹ́ẹ̀sì lé tí ń pàtàkì ẹ̀ tí ń pé tó di bí àwọn tá a sọ yìí ká lọ mọ̀ yìí pé ìpáyà ọlọ́run bẹ̀rù ọ̀tún tọ̀ ọlọ́run ti ti sọ fún anú ayàtà kàlẹ́ ẹ̀ka ẹgbẹ́ pé bá ti jẹ́ olùbẹ̀rù wọn ọlọ́run àràǹsí wọn ọlọ́run ọmọ ọ̀bẹ pẹ̀lú tọ̀hún láíláí abẹ́lẹ́ ọgbọ́n náà kó jáde ọmọ ọ̀bẹ pẹ̀lú àràǹsí ọlọ́run pẹ̀lú òkú ọlọ́run nínú pípàdé tó ń bọ̀ a máa ṣàlàyé fún wa nínú àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì tá a lè máa ṣe nínú òbí tó yẹ pé àánú fi jẹ́ kan nínú ẹni tó fọ́wọ́ oṣù náà tó fún oṣù náà ní àpọ́nlé اللهم أعز الإسلام والمسلمين ودفع الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم ارسلنا ببرامتك اللهم ارسلنا ببرامتك اللهم ارسلنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمسلمين إماما اللهم ربنا آتنا من لدنك رحمة واجعل لنا من أمرنا رشدا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم قوموا الاخره الله